lórí ètò lẹ́ni bí ẹ ṣe mọ̀ pé Jímọ̀ olóyin mọ́mọ́ ni ẹni tí mo gbé wá lẹ́ni hmm. ìmọ̀ọ́mù ni wọ́n eh, dókítà ni wọ́n skọ́là ni wọ́n gbogbo ẹ̀ lọ́n join together àmọ́ a máa ma fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ wọ́n á yànnàná gbogbo bí gbogbo ẹ̀ ṣe jẹ́ orúkọ wọn kò Alhaji Abdullahi Asisọ lójú èké ẹ káàbọ̀ sórí ètò. salamu alaykum. wa aleykum salaam wa rahmatulahi ta'ala wa barakatu. tọ ẹ bá ń ṣe ẹlò sáwọn aráàlú náà. alhamdulilayi yabdaku iza kata sahitu ila daristu. asalaamu aleyka ya halal bait mo kí gbogbo ẹ̀yin aráàlú o ẹ káàbọ̀ síbẹ̀. ẹ wá jẹ́ ń sáré dá yín padà aṣọ wo lẹ́yìn sí lójú òkè á ti tó èkè mélòó tẹ́ ti ṣíṣọ́ dànù lójú ẹ̀ báyìí àbí ń bo yẹn gan ti jẹ wá mo jẹ́ olùgbìyànjú mo ti ń jíṣẹ́ yìí bọ̀ mo jẹ́ ẹni tí mo ń ṣe wá sí ìta gbangba so nínú àánú ọlọ́run ní ọjọ́ kan mo ń ṣiṣẹ́ lọ láti lọ ṣe lecture àwọn wáàsí so àwa dé ìlú kan tó ń pè ní Port Novo wọ́n ń pè bẹ̀ ní àjàṣẹ́ wọ́n máa ń pè ní ọ̀gbónu so ńgbà tí aláǹfààní àti débẹ̀ wọ́n ń pè òòṣà kan ní santogbétọ́ àwọn òòṣà yìí tó bá ti gbáyàn mú báyìí wọ́n máa ń pa oúnjẹ ọ̀hún ni so nígbà tí mo wá lọ ṣe wáàsí kan ní ibẹ̀ wọ́n ń pè bẹ́ẹ̀ ní dùbọ́dù dùbọ́dù yìí mo ti ṣe ní wáàsí àwọn èèyàn tó gba Islam lọ́jọ́ náà lọ́wọ́ jẹ́ forty six àwọn èèyàn so àwa ń lọlé pé ká máa lọlé wọ́n á gbé sáńtọ́ gbé tọ́ ìwọ́n gbé jáde gbogbo àwọn obìnrin tí wọ́n tẹ̀lé wa wọ́n láti dè wọ́n mọ́lẹ̀ pé wọ́n ní kọjá gbogbo tí wọ́n lọ so àwọn ọmọ tá a jọ lọ láti Nàìjíríà wọ́n wá pè mí àwa ń lọ nígbà tá a débẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run tá a bá lọ́wọ́ ní tíbi nàbáwí eighteen sixteen hainu yekin eleven seventeen hmm. ọlọ́run ọba àlekè ọlá sọ nípa agbára tí ń bẹ fún kurahan so quran tabawo quran twenty past sixteen náà ọlọ́run sọ ń bẹ pé wà á lìkì bá ọlọ́run wà á máa fi yẹ̀mùníkà ìwà nábì musa àrí ìsàlám sọ nǹkan tí ń bẹ lápọ̀ ọ̀tún ẹ̀ kalẹ̀ tẹ́lẹ̀ kọ́fù máa sọ náà ó máa gbé mi nǹkan tó ń ṣe níṣẹ́ ìnà máa sọ náà òkè ìdù sàkìrò akọ òkúta yìí nínú sírì ìsìbá tẹ́ bá kà sínú akọ òkúta tí bá spirit kan bá ń bẹ lára èèyàn tó bá kan ènìyàn ara ènìyàn ni ó ti dún so mo á ní káwọn ọmọ mu ìmínà dẹ́ kà á sí nínú àánú ọlọ́run àwọn olóòṣà yìí wọ́n fèsì wọn àwọn ń bọ̀ à ń tẹ̀lé wọn adé àárín méjì àjọ pàdé akọ òkúta yìí kàn wọ́n lára wọ́n bẹ̀rẹ̀ sí ṣubú wọ́n bá ṣe ṣubú báyìí nǹkan fún jáde lẹ́nu wọn so ẹni tó jẹ́ aṣíwájú bẹ̀ lágbàlagbà mi ó gbọ́ ọ̀rọ̀ yìí ó wá ní pé irú àáfàá yìí mo ló ti wá wọn ní nàìjíríà ni wọ́n ní ẹ pè é wá olóhùn ti gbé kéturí dáadáa á ó ní irú ẹni báyìí ni wọ́n máa ń pè ní aṣíṣọ lójú èké so nínú àánú ọlọ́run bó ṣe fún wa ní ilẹ̀ ńbẹ yẹn ni wọ́n fún wa ní ilẹ̀ tó tó ilẹ̀ éka wọ́n ní ká kọ́ ilé ọlọ́run sí mọ́ṣáláṣí yẹn bẹ́ẹ̀ ńbẹ báyìí báyìí dì ní báyìí ibi tí orúkọ yẹn ti wá nìyẹn. Allahu akbar ah ah tọ́ béèyàn bá ṣerú rẹ̀ lóòótọ́ bórúkọ ń bá wa padà jáde wá pé a sì sọ lójú èkélé yàn ó tó ó tó kán fún yàn lórúkọ ni ọlọ́run á túbọ̀ máa bùkún yín tọ ẹ mú wá fẹ́ jẹ́ kẹ sáré bá mi yọ̀nà nú ẹ̀ ìmáàmù ni yín dókítọ̀ ni yín àfáà tún ni yín kò tún wá ń ṣe àfáà lásán àfáà ti ń ṣe wáàsí ìta gbangba káàkiri ẹ bá mi yọ̀nà nú ẹ̀ bí ó ṣe bẹ̀rẹ̀ educational background nǹkan kan tẹ́ fi di ẹni tó ń di doctor tẹ́ fi di ẹni tó ń di ustaz tó ń ṣe wáàsí ìta gbangba. alhamdulilayi ní mo wá láti ìlú Ìlọrin láti ìdílé àfa Sàámú ṣùgbọ́n láti kékeré lọ́lọ́run ti máa ń tó ti fún mi ní ẹ̀bùn yìí bí ọmọ ọdún méjì tí mo máa ń sọ̀rọ̀ sínú agolo bí ẹni ṣe wáàsí káàkiri táwọn ẹlẹgbẹ́ mi máa ń tẹ̀lé mi àmọ́ nínú àná ọlọ́ bàbá tó bí mi adájọ́ ni wọ́n tí wọ́n ń pè ní George Stoyin Alikali nílùú Ìlọrin so mi láǹfààní àti gbé ọ̀dọ̀ àwọn òbí mi láti kékeré ẹ̀gbọ́n bàbá mi ni mo gbé àmọ́ gbà tó dé primary four ọlọ́run ò lè ràn mí nílé ìwé mọ́ mo jẹ́ ẹni tí ọlọ́run fún ní ẹ̀bùn ìmọ̀ púpọ̀ so látara ìmọ̀ ìwé yìí ẹni tó jẹ́ bíi àbúrò sí ẹni tó jẹ́ ọ̀rẹ́ mi tó yẹ pé mi mọ̀ wọ́n rí ọmọ Ìjẹ̀bú ni wọ́n so wọ́n fẹ́ràn mímọ̀wé mi yìí ó ṣe sábàbí kan sọ pé ah, irú ọmọ yìí ó tẹ̀síwájú mo bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú títí tí mo fi wọ ilé ẹ̀kọ́ bí mo wà níbi jss three ẹni yìí wá kú so kò ságbára mọ́ mo ní láti máa lọ ṣe car wash máa lọ fọ mọ́tò máa fọ mọ́tò máa lọ ṣe bíríkìlà òun náà ni mo fi láǹfààní àti lọ sí secondary school.